الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم آمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الكلام كلام الله وخير الأدي أدي رسول الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام àdá ọpẹ́ fún ọlọ́run ọba ọlọ́run ọba èyí tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́ oore tí ó ga jù tí ọlọ́run ọba ṣe fún èmi àti ẹ̀yin òun náà ni pé ọlọ́run ọba ó ṣe wá ní mùsùlùmí èyí tó jẹ́ pé oore yìí òun náà ni ọmọ ènìyàn yóò fi máa lẹ́tọ̀ọ́ sí ìyọnu ọlọ́run nígbà tí bá ń bẹ ní orílẹ̀ ayé <clears throat> kí ọlọ́run ọba kí ó má yọ ìyọ́nú ẹ̀ kú lọ́rọ̀ ẹnìkọ̀ọ̀kan wa nígbà tá à ń bẹ lórílẹ̀ ayé oore yìí náà kọ́lọ́jì wúlò fún wa nígbà tí a bá fẹ́ kú láyé tá a fẹ́ bọ́ sínú sàárè. kọ́lọ́ jẹ́ kí oore Islam kó tún wúlò fún wa nígbà tí a bá wà nínú sàárè kọ́lọ́ jẹ́ kí oore náà kó wúlò fún wa ní gbangba ta alkiyama kọ́lọ́ wa lórí náà ní ntí a fi jẹ́ ẹni àlìjánná adúpẹ́ àlàáfíà ara kọ́lọ́ kó ń ṣe àlékún àlàáfíà ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí ó ní àlàáfíà kọ́lọ́n kó bá fún wa ní àlàáfíà adúpẹ́ ìfọ̀kànbalẹ̀ ní agbègbè yìí kí ọlọ́run ọba kó ṣàlékún ìfọ̀kànbalẹ̀ ní agbègbè yìí owó bí tí ó sì fọ̀kànbalẹ̀ kọ́lọ́n fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ àwọn adúpẹ́ gbogbo àwọn oore tó kù náà kí ọlọ́run ọba kónú sàlékún orí fún ẹnì kọ̀ọ̀kan wa gbogbo tí à ń dúpẹ́ sí kọ́lọ́mọ́jì kí ó bàjẹ́ àwọn ọlọ́run ọba fún ìbára wa sọ̀rọ̀ títí ọwọ́ ọ̀rọ̀ lẹ́yìn kí ọlọ́run ọba kí ó gbà ní ìbáadà fún wa èmi tí màá máa sọ kí ọlọ́run ọba kó darí mi kó darí mi lọ síbi tí màá fi rí ọ̀nú ẹ̀ ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ̀ kó bá darí títí náà lọ síbi tí ó ti wúlò fún ẹnìkọ̀ọ̀kan yín kọ́lọ̀ ń jẹ́ kí ẹnìkọ̀ọ̀kan wá kárí ẹ̀san ní iwájú ọlọ́run. la haula wala quwwata illa billah ìbára wa sọ̀rọ̀ títí àná ó wáyé látinú súrátù tọ́ a ọwọ́ ìparí sóràtú tọ́ a òun náà la fi bára wa sọ̀rọ̀ ní àná Quran twenty aya one hundred and thirty two dé ìparí tó jẹ́ one hundred and thirty five òun náà ni a fi ṣe tẹ̀síìrì ní àná a ka àwọn àyàtì náà láti sáré sọ ìtumọ̀ wọn fún wa kó tó di pé a bẹ̀rẹ̀ tẹ̀síìrì ti tò ní. <coughs> Naam. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله láṣẹ ó wá ní kí ànábì náà ó máa pàṣẹ àṣẹ tó pa fànábì náà ni pé kí ànábì náà ó máa pàṣẹ ó ní wá mọ̀ áhàlàkà ọlọ́run sọ fànábì wípé àwọn ẹbí rẹ ìyàwó rẹ ni ọmọ rẹ ni pa wọ́n láṣẹ láti máa kírun tọ́lá wà ní wá sọ nǹkan fànàbí ọlọ́run sọ fún gbogbo wa náà nìyẹn àṣé àwa náà ká pa ìyàwó wa láṣẹ àti àwọn ọmọ wa pé kí wọ́n máa kírun ṣùgbọ́n àwọn afáwa ní gbogbo ẹni bá ti ń bẹ ní kápá wa pátá yẹnyẹn dẹ́ pé àwa là ń bọ̀ tá à ń fún ní jíjẹ tá à ń fún ní mímu ọlọ́run ọba ó béèrè ẹ̀sìn rẹ̀ lọ́wọ́ wa so látara bẹ́ẹ̀ a gbọ́dọ̀ pa láṣẹ pé kí o kírun ọlọ́ni wa stọ́bìrì àlẹ́ ọlọ́ni ìwọ ànábì tó bá fẹ́ máa kírun má máa kánjú kírun ìdàkejì ìstọ́bìrì òun náà ni kéèyàn máa kánjú ìmáà náà ta àjàlá. ìdàkejì ẹ̀ náà ni ìsítọ́bàrọ̀ ọlọ́run ní kí ànábì ò má máa kánjú tó bá fẹ́ máa kírun kó máa fara balẹ̀ kírun àwa náà bọ́lá ti pànábì láṣẹ yẹn ó ti pàwa náà láṣẹ wípé káwa náà ò máa fara balẹ̀ kírun a sì ṣàlàyé fún wa lánàá pé ààyè méjì ló máa ń sábà fi ara hàn wípé àwọn èèyàn ti kírun dáadáa tí wọ́n bá ti rùkú wọn ò ní lè gbórí ńlẹ̀ dáadáa wọn ò tún sáré lọ forí kanlẹ̀ tí wọ́n bá forí kanlẹ̀ tí wọ́n bá fẹ́ forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì wọn ò ní fẹ́ jókòó jókòó àárín dáadáa kí wọ́n tó lọ forí kanlẹ̀ lẹ́ẹ̀kejì tí wọ́n bá dẹ̀ ń ṣe léyìn kò ní jẹ́ kí èèyàn ò àti gbogbo ìfarabalẹ̀ tó bá tún kù nínú ìrun ká máa ní àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run fún òjíṣẹ́ rẹ̀ tí àṣẹ náà dẹ̀ lọ sọ́dọ̀ gbogbo àwa umma ànábì pé ká ṣe sùúrù nígbà tá a bá ń kírun náà. lànà sárùkà ìzùkọ náà ló lè ọlọ́run ní ìwọ a ní bí ọ léèrè jíjẹ mímu torí pé ọ̀rọ̀ jíjẹ mímu àwọn ọlọ́run ọba tí ò sí èméjì bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ṣẹ̀ríà òun náà wà nù kádàrà ṣùgbọ́n Ọlọ́run bá fi síbi pé mo fún ẹ̀yìn èèyàn kẹ́sì ló bá ti wù yí fàmàṣá àmínkún faliyekfur wàmàṣá àmínkún faliyukmin ẹ bá fẹ́ nù yín kó lóun ò ẹ bá dẹ̀ kó ṣẹ̀sìn ọlọ́ni lánàá sí alukariskon ọlọ́ni arísìkì kó o máa wá kiri kọjá pé mi ò wá di ọlọ́wọ́ tó fi ní jọ́sìn fọlọ́run àbí ọlẹ́rè yàn ìyẹn kọ́ la fẹ́ lọ́dọ̀ rẹ àfẹ́ kó máa wá kiri tí ó di ọlọ́wọ́ ọ̀run àní kó o máa wá arísìkì ṣùgbọ́n kó o máa wá kiri tó wá máa di ẹ lọ́wọ́ ọ̀run ọlọ́ni àfẹ́fẹ́ nìkankan wa ọlọ́ni kí ni ọ. láhẹ́ ló làwọn òṣòkò ọlọ́ni àwa ọlọ́run láàmà ṣe jẹ́ àtìmú fànàbí àwa náà láàmà ṣe jẹ́ àtìmú fẹ́nìkọ̀ọ̀kan yín náà so látara bẹ́ẹ̀ arsiki ò gbọ́dọ̀ di wa lọ́wọ́ láti jọ́sìn fọlọ́ wọn náà. wọ́n á kí wọ́n torí ọlọ́ni wàlẹ̀ á kí lè takò wá ọlọ́ni wàlẹ̀ á kí lè takuwa ọlọ́run ẹni tó bá wá sin ọlọ́run dáadáa ìgbẹ̀yìn dáadáa yóò máa wà fún àwọn tó bá bẹ̀rù ọlọ́run tí wọ́n bẹ̀rù òfin ọlọ́run tásìkò òórùn tó tí wọ́n lọ kí tí wọ́n dẹ̀ ń kí dáadáa bó ti yẹ kí wọ́n kí ọlọ́run ìgbẹ̀yìn dáadáa yóò máa wà fún wọn náà. وقالوا لولا يأتينا بآية من ربه ọlọ́run ní àwọn akèfèrí ọ̀ràn tí ó jáde lẹ́nu àwọn akèfèrí ni pé láúlá yàtínà bí áyàtí wọ́n fi àmì tó gbájú lẹ̀ tí ń ṣe àmì alukurani kẹrin wọ́n wá ń béèrè lọ́wọ́ ànábì wípé àwọn nídìí àmì tí ó dàbí ọ̀pá Musa tí ó dàbí ràkúnmí sọ́ọ́lìwù àmì tí ó fojú hàn wọ́n ní làwọn nídìí nígbà tí wọ́n ti kágara láti lè múru kùránì wá wọ́n wá ní ìwà ànábì wọ́n ní àwọn wá ń sọ láàrin ara wọn pé. ọ̀rú lọ́la yàtìnà bí ayàtì lọ́ọ̀bù. wọ́n ní kí ló dé tànàbí ò lè mú wa bá wa àmì nǹkan èèmà èyí tó jẹ́ pé látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ ni ó ti mú wá bíi káwọn màláìka ò sọ̀kalẹ̀ látọjú sẹ́mà bíi kí ànábì kórikómi ọmọ sẹ́jáde lẹ̀lẹ̀ àwọn oríṣiríṣi nǹkan bíi kó sọ wípé òkè ìlú mọ́kà di gold gbogbo àwọn nǹkan wọ̀nyí òun náà ni àwọn kèfèrí sọ pé kí ó dáná bí ó mú yín wá ọlọ́run wa ń ṣàlàyé fún wa pé. àwọn ọlọ́ńtà ti ń bẹ̀rù nígbà tó máa fi sún pẹ̀lú owó yá. ọlọ́run ní ṣé kò tí wàá bá wọn ni báyìí náà tó máa fi sún òfin lè wú. ọlọ́run ní àwíjàre tó ń bẹ nínú àwọn tíà tó ti ṣáájú lọ kí làwíjàre ti ń bẹ nínú àwọn tíà tó ti ṣáájú lọ níbo làwíjàre náà wà inú kùránì ló wá ọlọ́ni yẹn gan ti tó fún wọn ní èèmọ̀ gbogbo ohun tó ti ṣẹlẹ̀ látòrí ádámà káádámà gan tó délé ayé ní tó ṣẹlẹ̀ ọlọ́run ṣàlàyé nínú àlùkùránì kẹrin ìgbà tí ádámà délé ayé ọlọ́run ṣàlàyé ee tí ibi tá a wà yìí ọlọ́run ṣàlàyé tí ó fi dìjọ́ gbé gbàlùkì àmọ́ ọlọ́run ṣàlàyé kò dẹ̀ ta sí ara wọn so látara bẹ́ẹ̀ eléyìí gan ti tó ní nǹkan èèmọ̀ láti lè fi dá ọlọ́run mọ̀ ọlọ́ni ṣé kò ti wá bá wọn ni. ọ̀rọ̀ tá a ti bẹ̀rẹ̀ nílẹ̀ tó máa fi sọ̀rọ̀ pẹ̀lú owó náà. ọlọ́ni evidence ẹ̀rí èyí tó jẹ́ pé ń bẹ nínú àwọn àwé tó ti ṣáájú lọ ọlọ́run ni ó ti wá bá wọn lọ́run máa sọ pé iná ada làfi suhufi Musa suhufi Ibrahim ọlọ́run iná ada làfi suhufi ula suhufi Ibrahim wa Musa. ọlọ́run ni ọ̀rọ̀ dáǹsọ yìí ó wà nínú àwọn ìwé tó ti ṣáájú lọ ìwé Musa ọ̀nbẹ̀ǹbẹ̀ ó wà ní ìwé Ibrahim ọlọ́run bá máa sọ ilé ìfún wa kálíbà àwọn pé lima gbogbo tí ń wájú ẹ̀ pátá yányá òun ló ṣàlàyé ní àlàyé tá a nídìí bẹ́ẹ̀ ó tún wá fi àfikún tá a ولو عنا أهلكناهم بعذاب من قبله ọlọ́run ní àwọn tí wọ́n jáwọn ará mẹ́kà tá a wá rán òjíṣẹ́ sí wọn tí wọ́n wá láwọn ò tẹ̀lé òjíṣẹ́ ká ní àwa ọlọ́run ọba a bá ti pa wọ́n run bí àdábẹ́ pẹ̀lú ìyà tá a ti ní pé káfíà jẹ wọn nígbà tánàbí ọlọ́run ọba ò tí ì dé main kọ́bùlì rọ̀ṣùn síwájú kánàbí ò tó dé kálá bá pa wọ́n run ni tó bá di jọ́ gbé di àkìámà ọlọ́ni kí ni wọ́n sọ. làkọ́lù bàlá lọ́wọ́lá àrùsọ ìtọ́ ìlọ́yìnà rọ̀ṣùlọ́lá. ọlọ́ni ọ̀rọ̀ tí wọ́n bá sọ ń jọ́ gbé di àkìámà ni wípé ìwọ ọlọ́run kí ló dé tó wàá rán ìrànṣẹ́ kan sáwa náà àwọn tó rán ránṣẹ́ sí wọ́n gba òwúwa sí rán ránṣẹ́ sáwà náà ọlọ́run sì ti rán ránṣẹ́ sí wọn tí wọ́n gbà nísìn ọdún wọn jẹ́rìí àdìkíyàmù ọlọ́run nǹkan tí wọ́n bá máa sọ ni pé kí ló dé tó rán ìránṣẹ́ kan tó rán sí wa náà mú. فنتبع آياتك من قبل أن نضل ونخزى ká lè bá ránṣẹ́ sí wa ni kò bá ṣe sábàbí tá a bá fi tẹ̀lé àwọn àmì rẹ̀ mìkọ́bílì anadila síwájú ká tó wá lọ di ẹni yẹpẹrẹ níjọ́ gbèǹde alkiyama síwájú ká tó di ẹni tó jẹ́ wípé ẹni àdójútì níjọ́ gbèǹde alkiyama síwájú ká tó dì í. nam. òkúlù mọ́tàrà fèsì pàtàkì kàṣíwò ọlọ́run nígbàdá tí wọ́n á rán òjíṣẹ́ sí yín nìsín ẹ ní evidence kankan mọ́ ẹ ní ẹ̀rí kankan tẹ́ ẹ fẹ́ mú wá mọ́ níta wá ń sọ náà fún yín ni pé fàtọ̀rọ̀ ẹ kúlù mùtọ̀rọ̀ bísù. ẹnì kọ̀ọ̀kan wa ní retí tọ́lọ́n fẹ́ ṣe fún ẹ̀yin kò sí dẹ́ ń retí ju pé inú kọ́lọ́ ọgbọ́n ó fìyà jẹ yín látọwọ́ wa tàbí kọ́lọ́ ọgbẹ́gbẹ́ ó máa mọ fìyà jẹ látọwọ́ ara rẹ̀ ṣùgbọ́n àwọn àti àwọn àrùn retí ni pé inú káwọ wí nìyí lógun ká gba nǹkan lọ́wọ́ yín tàbí kọ́lọ́wọ́n bó ṣe wálé tí ó yálì jẹ́nà tá a bá dúdú sójú ogun sọ ìtawà ń retí nìyẹn ẹnì kọ̀ọ̀kan ní retí nǹkan fátàrọ̀ bàṣù ẹ máa retí tí náà ẹ máa retí ẹ máa retí nítorí wàá ṣẹlẹ̀ sí i. فستعلمون من أصحاب الصراط السوي ومن اهتدى ọlọ́ni ẹ̀ ń bọ̀ wá máa mani asabu sirati sẹ́wì tá a lẹni tó ní ojú ọ̀nà tó ṣe déédéé dáadáa tí ń ṣojú ọ̀nà Islam ọlọ́ni ẹ̀ ń bọ̀ wá máa wọ́n máa ní ìtàdá ọlọ́ni ẹ̀ ń bọ̀ wá mẹni tó mọ̀nà àwa mùsùlùmí lẹni tó mọ̀nà. awala la ní ojú ọ̀nà tó ṣe déédé tí Islam ni ń wá ẹ ti mà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ṣe bí ìtẹ́ ẹ ti mà tẹ́lẹ̀ ni ṣùgbọ́n ẹ̀ ń ṣe bí ẹni tí ò mà sọ̀rọ̀ bá dijọ́ gbèǹde àkèámà ẹ̀yin náà padà wà mọ̀ wípé àwa mùsùlùmí àwa náà la jẹ́ dóye pé ọba ní kó ní ojú ọ̀nà ọba fi mọ̀ tó mọ̀nà tó bá dijọ́ gbé jàlùkì àmà ọlọ́run tó ti wá fẹ́ni kọ̀ọ̀kan wá mọ̀nà kọ́lọ́run má jẹ́ kí a tún tasí ojú ọ̀nà mọ́. sọ ibi tí abúlé tafsir dé ní àná nìyí súra tá lọ náà ni súratu Maryam Quran nineteen òun náà ni a ti bẹ̀rẹ̀ tafsir ní òní abẹ́lọ́run kí ọlọ́run bá kí ó sọ́dọ̀ fún wa. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ها يا عين صاد ذكر رحمة عبده زكريا إذ نادى ربه نداء خفيا ọlọ́run bá tí ọlá rẹ̀ ga ó ń ṣàlàyé fún wa nínú súrọ́tù Mariam òun náà ni ọlọ́run ọba olùfẹ́ bá wa sọ̀rọ̀ súrọ́tù Mariam ọlọ́run ọba fi súrà yìí ọlọ́run ọba fi sọrí obìnrin tó jẹ́ wàlíyàtún min àwòlíyá ilá obìnrin kan ní èyí tí ọlọ́run ọba ṣe ní ẹni tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run lọ́lọ́run ọba ṣe é kò kì í ṣe ànábì ọlọ́run lóòótọ́ lọ́lọ́run ọba jẹ́ kí jìbìrì inú yọ sí i ó sì rí jìbìrì ìlú jìbìrì ìlú sì bá sọ̀rọ̀ nítorí wípé ọlọ́run ọba ṣe ní ẹni tó náà jẹ́ wàlíyú ọlọ́run tó ga jù àwọn tí wọ́n jẹ́ àwọn ànábì ọlọ́run lọ́lọ́run ọba máa ń rán jìbìrìlù sí láti wá jẹ́ iṣẹ́ fún wa àwọn tó jẹ́ àwọn ànábì ọlọ́run ọlọ́run ọba máa ń rán jìbìrìlù sí ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọlọ́run ọba máa rán àwọn màláìkà wá sọ́dọ̀ àwọn tí wọ́n bá jẹ́ àwọn ẹni tiẹ̀ náà wọn a máa wá bá wọn ẹlòmíì lè má má fi màláìka lè wá bá òun àìmọye ọ̀gọ̀rọ̀ àwọn sọ ábà tí wọn ṣáájú lọ ní àwọn màláìka tí wọn á bá tó jẹ́ pé wọ́n wá ṣe àwọn nǹkan kan tó jẹ́ nǹkan ribiribi fún wọn nítorí wípé wọ́n jẹ́ ọ̀rẹ́ ọlọ́run Mariam wà ní ọ̀rẹ́ ọlọ́run tó ga jù ní ìyẹn ló jẹ́ pé gíga jù tó jẹ́ ọ̀rẹ́ ọlọ́run tó ga jù ọlọ́run bá wa sọ ní ìrọ̀rùn kí malaku jìbìrì màláìka àwọn ànábì ọlọ́run kó sọ̀kalẹ̀ wá bá ọlọ́run wa ti ara rẹ̀ ṣe ààrà tó tóbi tó ọlọ́run wa sọ odidi súrà yìí ó wá sọ ní súrátù Mariam ó fi ṣàpọ́nlé fún Mariam Mariam gangan fún ara rẹ̀ ọ̀kan nínú àwọn obìnrin ni tánàbí sọ wípé nínú àwọn obìnrin tó pé lọ́lọ́wọ́n ọba pé àdìsí tó lálàáfíà abala rẹ̀ wà nù Bukhari wà nù Muslim ó dẹ̀ wà láwọn ààyè inú àwọn àdìsí tó lálàáfíà ọlọ́run ọba ní ẹ̀rùsí ọlọ́run ọba sọ pé kámúlà mínà rẹ̀ nìjálí tẹ̀sí rẹ̀ tá a bá ní ká máa dárúkọ àwọn ọkùnrin tọ́lọ́run ọba fún wọn ní ìjẹni ọlọ́run tó tóbi wọ́n ti pọ̀ jù àwọn ànábì ọlọ́run gan àlekà wọn tán ẹni tó pè ní wọn nínú àwọn ọkùnrin ọlọ́run ò sì ṣe obìnrin kankan náà níbí ọlọ́run so ètò ọlọ́run nìyẹn ṣùgbọ́n nínú àwọn obìnrin ọlọ́run ọba wa gbé àwọn kan wọ́n borí gbogbo àwọn obìnrin tó kù láyé gbogbo obìnrin tó kù láyé wọn ò lè bá wọn àwọn wo alákọ̀ọ́kọ́ ìṣọlọ́wọ́ bá kà òun náà ni Mariam wà bíntu Imran Mariam ọmọ Imran obìnrin kan ni nínú àwọn obìnrin tọ́lọ́wọ́ ọba ní kó ju ojú àwọn obìnrin lọ lẹ́yìn náà níyàwó pèrè áò ànábì pè ní aásìyàtù bíntu Muzaim òun náà obìnrin tó ju àwọn obìnrin lọ ni lẹ́yìn wá gbà náà ìyàwó ànábì àkọ́kọ́ Khadijatu bintu Khuwailid obìnrin tó ju gbogbo àwọn obìnrin lọ ní lẹ́yìn náà ọmọ ànábì tó gbẹ̀yìn ànábì Fatimatu bintu Muhammad sallam obìnrin tó borí gbogbo obìnrin ní lẹ́yìn náà ìyàwó ànábì tánàbí fẹ́ ní bíkírù òun Aisha. bintu àmì bákìrì inu àwọn obìnrin náà ló náà tó ju gbogbo àwọn obìnrin lọ òṣìṣẹ́ ọlọ́wọ́n bá Aisha ó fi wé oúnjẹ kan tó jẹ́ pé òun ló jẹ láwọn fẹ́ràn jù ọwọ́ ní ó dà bí oúnjẹ yẹn láàrin gbogbo oúnjẹ tó kù tó látara bẹ́ẹ̀ gbogbo àwọn ìyàwó ànábì tó kù gbogbo wọn àwọn obìnrin dáadáa tí wọ́n ti ṣáájú lọ nìyẹn. ìkan nínú àwọn obìnrin dáadáa tó ti ṣáájú lọ òun náà ni Mariam òun náà làá sọ̀rọ̀ rẹ̀ nínú súrà yìí Mariam bàbá rẹ̀ òun náà ni Imran Imran yìí èèyàn dáadáa ni ẹni rẹni nínú àwọn àbàní nínú àwọn àbàní Ísírẹ́lì ẹni rẹni torí pé Mariam ní ìdílé anabi Dawud òun ni Mariam gbà wá ìkan lára àwọn ọmọ àbàní Ísírẹ́lì ní àwọn àbàní Ísírẹ́lì náà ṣùgbọ́n obìnrin lòun ìdílé dáhùn ló gbà wá so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣe ní ọ̀rẹ́ òun bíbí rẹ̀ gan bíbí ìyanu ni torí pé màmá rẹ̀ ló ń jẹ́ anna màmá rẹ̀ orí ẹyẹ tó ń tọ́jú ọmọ rẹ̀ ó dẹ̀ tọ́ ọlọ́dọ̀ ọlọ́run pé ọlọ́run ọba ó fún òun ní ọmọ ọmọkùnrin ló wá wù ú ọlọ́run ọba wa fún ní ọmọ obìnrin tó ń ti bẹ́ẹ̀ náà ó tún wá lọ fi ọmọ yẹn sínú bethel maqdas alimasjidu le aksọ masalasi jerusalem òun náà ló lọ fi mariam sí kí mariam kó máa jọ́sìn fún ọlọ́run ọba níbẹ̀. Mariam ò kì í jáde kóònù mọ́jálásí Jerusalem àyàfi tó bá ń ṣe idol òun ni yóò jáde yóò bọ̀ síbi agbègbè kan nínú mọ́jálásí Jerusalem tó bá lè ní ṣe idol tán yóò lọ wẹ̀ yóò padà sínú mọ́sálásí yóò máa ṣèjọsìn fọlọ́run bọ́láwọn ọba ti ṣe Mariam yẹn màmá rẹ̀ fi í lẹ̀ fún tọ́lọ́run pé kó mọ̀ ṣe nǹkan kó má ṣiṣẹ́ kankan lẹ́yìn kó máa ṣe ìbáàdà fọlọ́n àwọn Bani Israel àwọn náà máa ṣe bẹ́ẹ̀ fún ọmọkùnrin ẹ bá ti bí ọmọkùnrin nínú wọn yóò mú kan nínú ẹ yóò ní kó máa lọ sínú Jerusalem láti Jerusalem kó má ṣe kankan kó kàn máa wà ń bẹ̀ kó máa jọ́sìn nìkan fọlọ́n wọn a máa ṣe bẹ́ẹ̀ bí ya mariam náà ti ṣe fún mariam yẹn so látara bẹ́ẹ̀ ó wáá jẹ́ olùsìn ọlọ́run ọba ṣùgbọ́n tó mójútó nílé ìjọsìn òun ni zakariya zakariya yẹn lọ́lọ́run ọba fi ọ̀rọ̀ rẹ̀ bẹ̀rẹ̀ súrà yìí nítorí wípé ọlọ́run ọba ṣe ọmọ fún zakariya látara sábàbí mariam ni. Zakariya ìyàwó rẹ̀ ó ti jẹ́ àgàn tí ò lè bímọ rárá ìyàwó rẹ̀ ti jágàn tí ò lè bímọ rárá òun náà dẹ̀ ti dàgbàlagbà tó náà lè bímọ ó ti jákàn ṣùgbọ́n ìgbà tó dọ́dọ̀ Mariam tó bá mi ọlọ́run lọ́dọ̀ ẹ̀ oúnjẹ tó bá lọ́dọ̀ rẹ̀ ó rí i pé ọlọ́run bá máa ń gbóúnjẹ fún un. ìlànà àdábọ̀ àyẹ̀yẹ́ àgbàgbà yìí ìyá ìlú kan. mo lè fi àbọ̀ wa àbọ̀ wa kà á àbọ̀ wa kà á nígbà tá a bá ń ka tẹ̀síìrì lọ. sọ ọbẹ̀ lọ́wọ́ ọba nípa pé ó dá lọ́dọ̀ Mariam pé ọlọ́run máa fi kí wọ́n wá máa gbóúnjẹ fún kì í lọ bèrè oúnjẹ lọ́dọ̀ ọ́. Zakaria ke oúnjẹ wo ló ń fẹ́ jẹ Zakariya wa bẹ bẹ́ẹ̀ pé ah bóò ni wo ti wá béèrè oúnjẹ ọ wá bá oúnjẹ lọ́dọ̀ rẹ̀ ìdọ́ wá bá lọ́dọ̀ rẹ̀ ó tún wá yà lẹ́nu ìdẹ́gbẹ́dẹ́gbẹ́ inú ẹ̀rùn ni wọ́n bá wà nǹkan tó jẹ́ wípé wọn ò lè rí nínú ẹ̀rùn yẹn òun lọ́lọ́run ó gbé wá sọ́dọ̀ rẹ̀ ìgbà tí wọn ò lè rí lẹ́gbẹ́ àsìkò òjò ni wọ́n máa ń rí ìgbàlá òbí lásán bẹ̀ lẹ́gbẹ́ ní òjò ni tí wọn ò lè rí ní òjò yẹn owó yìí ni òun ọlọ́run ọba máa gbé wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run bó gbé nǹkan gbà ẹ̀rùn yóò gbé kíni o yóò gbé wá sọ́dọ̀ ẹ̀ ó wá rí i pé ọlọ́run ọba tún pèsè jíjẹ àti mímu fún ìwọ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ máa fún kanáà nínú àwọn sọ̀rọ̀ tọ́lọ̀ ní kí àwọn kí àná kí màláka kọ́ lọ́mọ gbóúnjẹ fún kó mọ fún lóúnjẹ níbi táwọn ará mọ́kà tì mọ́ pẹ̀lú àánú ọlọ́run so ọlọ́run ọba máa ṣe bẹ́ẹ̀ ọlọ́run ọba lè ṣe bẹ́ẹ̀ fún àwọn tí wọ́n jẹ́ wà nínú rẹ̀ téèyàn bá jẹ́ ni ọlọ́run tí wọ́n bá tì mọ́ bì kan lásìkò dáa sì tún wáyé náà ọlọ́run lè máa rẹ tí wọ́n máa gbóúnjẹ fún tí ó sì ní mẹ́tí wọ́n gbóúnjẹ fún pẹ̀lú àánú ọlọ́run tí má ní bá fọkàn tó bá dúró dáadáa sọ ọlọ́run ṣe bẹ́ẹ̀ so ìyẹn ló jẹ́ kí Zakariya kó wá bẹ lọ́run pé kọ́ lọ́run bó fún òun ọmọ pẹ̀lú nǹkan tó wù rí lọ́dọ̀ Mariam ìyẹn lọ́wọ́ bá wá ń rìpọ́tù fún wa bí Zakariya bó ti bẹ̀rẹ̀ tí í tọrọ lọ́dọ̀ ọlọ́run ọba pé kọ́lọ́run bó fún un lọ́mọ tọ́lọ́run ọba wá fún un lọ́mọ tọ́lọ́run ọba tó wá ṣe Mariam náà ọlọ́run tó wá fún un náà ní isa ibn Maryam tá a mọ̀ sí Jesus Christ ọlọ́run bá ní fẹ́ sàlàyé Jésù fún wa bóò ni wọ́n ti bí báwo ló ti jẹ́ ẹni tí ó yẹ ká pè lọ́lọ́run ni kò yẹ ká pè lọ́mọ ọlọ́run kò yẹ ká pè ní ìkànnì àwọn mẹ́ta táwọn èèyàn ń pè lọ́lọ́run nítorí ẹ ká pè ní ẹrú ọlọ́run kò yẹ ká pè àtòjíṣẹ́ ọlọ́run àti gbólóhùn tọ́lọ́run ọba gbólóhùn kan ọlọ́run bá ti dá gbólóhùn kún fáyà kún ọlọ́run bá ti dá ọlọ́wọ́ bá kà mú ẹ̀mí tí ń fi sẹ́yìn àti ẹ̀ náà la òun náà lọ́wọ́ bá mú tó fi sóun náà lára kò sí yàtọ̀ mẹ́ra rárá so gbogbo eléyìí òun náà ni àṣúra yìí máa ṣàlàyé fún wa yóò yàtọ̀ ṣàlàyé fún wa nípa anabi Ibrahim àtàwọn Ismail àtàwọn anabi ọlọ́run bá bí Idris ọlọ́run ṣàlàyé díẹ̀díẹ̀ fún wa nípa wọn nínú ṣúra yìí àwọn kan tá a máa kà ní nínú ṣúra yìí so wọ́n bẹ̀rẹ̀ ṣúra yìí fún wa pẹ̀lú bọ́lá wọn bá ti bẹ̀rẹ̀ rẹ̀ ọlọ́run bá ń sọ fún wa ní ìbẹ̀rẹ̀ súra náà. ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó bẹ̀rẹ̀ súra yìí pẹ̀lú àwọn lẹ́tà márùn-ún nínú àwọn lẹ́tà Lárúbáwá alákọ̀ọ́kọ́ òun náà ni káf so nínú kíra kíkà òun náà ni pé àáfàgùn púpọ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni ayin lẹ́tà ayin bàbá kan àtúnfọ òun náà gùn tí ó rọra gùn púpọ̀ bẹ́ẹ̀ náà ni. lẹ́tà tó kejì òun náà ni aáwù sọ́rí ahụ tó sùn kejì òun ni aá aáwù yẹn fa òun oh, kékeré ni tí ò ní ju nǹkan bíi lọ bẹ́ẹ̀ náà ni yáa òun ló tún wá tẹ̀lé òun náà ò ní ju méjì lọ ṣùgbọ́n àyín yẹn á fagún dáadáa lẹ́yìn náà ló wá kan á tún wá fa òun náà gùn nígbà tá a bá fẹ́ kà á a máa fàágùn náà ṣùgbọ́n àwọn àtẹ̀yẹ̀ ló fi jẹ́ pé lórí rẹ̀ a máa rí kinní gígùn tí wọ́n ti fi sí orí rẹ̀ so ṣùgbọ́n àwọn lẹ́tà méjì òun náà ni àáwù àti yá òun àmì bá kinní gígùn lórí ẹ̀ ìyẹn ni pé a kàn ọ́ra pé òun ní a yá ni àní fagùn púpọ̀ àwọn lẹ́tà yìí ọlọ́run bá wọn fi bẹ̀rẹ̀ àwọn súrà nínú alukurani kẹrin súrà twenty nine lọ́lọ́run bá fi àwọn oríṣiríṣi lẹ́tà ló fi bẹ̀rẹ̀ nínú alukurani kẹrin ọlọ́run bá dẹ̀ mú lẹ́tà mẹ́rìnlá nínú àwọn lẹ́tà twenty eight tó wà nínú èdè lárúbáwá ọlọ́run bá lò wọ́n láti máa fi bẹ̀rẹ̀ àwọn súrà kọ̀ọ̀kan nínú àwọn súrà tó bá fi bẹ̀rẹ̀ oní àlélẹ àwọn àfa ọ̀rọ̀ wo ni wọ́n sọ ńbẹ̀ wọ́n ní gbogbo àwọn àfa àti bá ti ń wá ìtumọ̀ rẹ̀ wípé nǹkan tí wọ́n ń wá yẹn kò dáa wàhálà ìdààmú òun ni wọ́n ń ṣe wípé àkámọ̀ wá ìtumọ̀ rẹ̀ òun náà ni èyí tó fìdí múlẹ̀ tí ò sí èméjì bẹ́ẹ̀ ṣùgbọ́n a lè sọ̀rọ̀ nípa rẹ̀ ọ̀rọ̀ wo làwọn àfáà sọ nípa rẹ̀ wọ́n sọ fún wa wípé àwọn alárúbáwá wọn ò kì í fẹ́ tẹ́tí gbọ́ kúránì wọ́n sọ pé tọ́wọ́ àbí wa ti ń ka kúránì ẹ máa di tí ẹ má máa gbọ́ ọlọ́run ọba wa ní pé káwọn àbí wa ti ń pe lẹ́tà yẹn tó bá ní káá wọ́n wò pé lẹ́tà wa náà nìyí yá á yá lẹ́tà wa ni kí ló fẹ́ sọ gẹ́nẹ́ ẹ̀yà tún gbọ́ tó fẹ́ sọ so ọlọ́run ọba ó fi àwọn lẹ́tà olóòmọ ìtumọ̀ rẹ̀ gángan tó fi ń lò síbẹ̀ àwọn àfáà mi ó fi ń bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ìsìmáàlà ló máa jẹ́ ìsìmáàlà tó kùlú bíl kùfà ìlàsàmà ìlùkùrán ó máa sẹ́rí ọkàn àwọn kèfèrí láti fẹ́ gbọ́n tí bẹ fáwọn fẹ́ kà so látara bẹ́ẹ̀ ọlọ́run máa ń fi lẹ́tà ìbẹ̀rẹ̀ ẹlẹ́ẹ̀kejì táwọn afáàní ká sọ nípa rẹ̀ òun náà ni wípé ọlọ́run sọ fáwọn alágbára pé alẹ́ ẹ̀ lè múrú kùránì wá ẹ̀ lè mú wá kí ló dé tẹ̀ wá lè mú wá ṣe bí lẹ́tà yín náà yìí lẹ́tà tẹ́ ń lò òun la fi kọ kùránì wọ́ọ̀dù tẹ́ ń lò òun la fi so pọ̀mọ́ làwọn náà so pọ̀mọ́ ra wọn gbogbo tẹ́ ẹ ní nínú èdè yìí òun là ń kọ sẹ́ńtẹ́ǹsì nìkan la kọ tá a lè sọ wípé a construct sentence ṣùgbọ́n gbogbo wọ́ọ̀dù tá a lò ọ̀dọ̀ yín la ti mú gbogbo lẹ́tà tá a lò ọ̀dọ̀ yín láti mú ọlọ́run adarúkọ àwọn lẹ́tà yẹn fún wa pé ṣe gbọ́dọ̀ yín náà láti mú lẹ́tà yìí ó yẹ ẹ̀yin náà tiẹ̀ try kẹ́ ẹ múrú rẹ̀ wá ẹ kó lẹ́tà yìí pọ̀ kẹ́ ẹ sọ dọ̀rọ̀ bẹ́ẹ̀ ti sọ dọ̀rọ̀ ẹ wá sọ di jumla ẹ sọ di sentence kẹ́ ẹ wá múrú tí ó dọ̀ bí kùránì kẹ́ ẹ wá mú wa ọlọ́run sọ báwọn alára pé láéláé wọn ò lè mú kí ni o irú nǹkan tó dàbí kùránì wá so lẹ́tà yìí àmì kan ni nínú àwọn àmì tọ́lọ́run fi ń sọ wípé òjíṣẹ́ ọlọ́run ọba òun ìwọ̀n náà kùránì yìí àtọ̀dọ̀ òun ló ti wá lẹ́tà alárúbáwá òun la fi kọ́ kìí ṣe lẹ́tà èdè míì gbogbo lẹ́tà yẹn ò kìí ṣe lẹ́tà kí ni o èdè míì lẹ́tà kí ni o lẹ́tà alárúbáwá ni ọlọ́àbíjọ máa gbé lẹ́tà alábọ́ alábíjọ kùránì o èdè alábọ́ alábíjọ kùránì o ìyẹn jọ máa gbé ànábì àwọn aránṣẹ́ o kùránì yóò yúwe wá ní o kùránì yóò alẹ́ sàbítì ẹ̀ ṣé bẹ́ẹ̀ mi ṣe gbèdé alábọ́ lọ ọlọ́run bá fi kí ni o ló fi kọ àwọn lẹ́tà ìsìn ìwájú ọlọ́run lọ́wọ́ mọ ìtumọ̀ rẹ̀ àwọn àǹfààní gbọ́dọ̀ tó wà ní ẹ̀ tó pọ̀ ọlọ́run ọba lọ́ba tí ó mọ̀ ọ́ á fi bẹ̀rẹ̀ súrà yìí náà Suratu Maryam. ọlọ́run ní kí la fẹ́ sọ fún wa nínú súrà yìí ọlọ́run ní gàdá fẹ́ ṣàlàyé fún wa nínú súrà yìí òun náà ní wípé a dikiru díkìrù ni pé a fẹ́ sọ a fẹ́ ṣàlàyé fún wa a fẹ́ jẹ́ ká mọ nǹkan tá a mọ̀ kí ni nǹkan tá a mọ̀ ọlọ́run ọba ṣàfihàn díkìrù yẹn sí ráàmà ráàmà yẹn náà mọ́sídàrí ni díkìrù náà mọ́sídàrí ni ṣùgbọ́n lọ́rọ̀ ọdún ká mọ̀ ráàmà yẹn mọ̀ fúlù mi ló jẹ́ fún díkìrù ọlọ́run ni ká mọ àánú ọlọ́run rámọ́tì rọ̀bíkà àánú sísàánú tọ́lọ́wọ́ ọba sàánú rọ̀bíkà yẹn òun jẹ́ fáìlì fún rámà ọlọ́run kan ṣe ìdọ́fà amásídà ní ẹni rámà òun jẹ́ mọ̀ fún olùdíyí fún bíkírù ọlọ́run ní bíkírù rámọ́tì rọ̀bíkà nígbà abẹ́ sọ nínú súrà yìí òun náà ní pé abẹ́ sọ sísàánú tí ọlọ́run ọba ìwà ànábì tó sàánú ta ló wá sàánú ábídàwù òun á jẹ́ mọ̀ fún olùbí fún ráàmà sísàánú ìwọ́n bá fẹ́ dárúkọ ẹrú rẹ̀ ọlọ́run fẹ́ sọ sísàánú tó sàánú ẹrú rẹ̀ táwa lẹ́rú ọlọ́run tó lọ́wọ́ bá sàánú náà òun náà ní kí ni o. òun ni Zakariya. ọlọ́run wa dárúkọ abúdá wù ọlọ́run ọba wa sọ yìí pé ẹrú mi yìí o nínú kó jẹ́ atiful bayan àbí kó jẹ́ badal ọlọ́run ni ẹrú mi tí mo fẹ́ sọ ń pa rẹ̀ yìí o ọlọ́run ni orúkọ rẹ̀ ní kí ni o Zakariya kí ọlọ́run bá wa fẹ́ sọ fún wa nípa Zakariya. rámọ̀ ọlọ́run tọ́lọ́run ọba ṣe fún kíni wọn Zakariya lọ́lọ́run ọba fẹ́ ṣàlàyé fún wa kí láàánú tọ́lọ́run ọba ṣe fún un òun náà ni pé ó tọrọ àdúrà. ìdùnnà rọ́bà òun ìdá àlùkọ́dúnyà. ọlọ́run ọba wa ń ṣàlàyé fún wa pé ànábì yìí tá a mọ̀ sí Zakariya tó bá wù ọ́ o lè sọ pé Zakariya kó o lásán àbí kó o pè ní Zakariya ù nínú àdìsí Muslim àti Imamu Ahmad àti ní Ibnu Majah àdìsí tó lálàáfíà ni ó ṣàlàyé fún wa yí pé kánà Zakariya najjaron Zakariya kápẹ́ńtà ni ẹni tí máa so igi mọ́ igi òun ni sọ ànábì ló ṣàlàyé fún wa bẹ́ẹ̀ wípé iṣẹ́ tó ń ṣe nìyẹn gbogbo àwọn ànábì ọlọ́run ọba wọn a máa jẹ látara sí ọwọ́ wọn ànábì Daud wọn jẹ́ kó yé wa wípé iṣẹ́ káfíìnrin káfíìdára lọ́lọ́run ọba fún un àwọn tó jẹ́ àwọn òjíṣẹ́ ọlọ́run náà àwọn tó da ẹran wà ní inú wọn so látara bẹ́ẹ̀ ànábì ọlọ́run ọba yìí ọlọ́run ọba ó ti sọ fún anusọ́tò alimoran kó tó di pé bẹ lọ́hùn ọlọ́run sọ fún abí ló ṣẹlẹ̀ tó fi bẹ lọ́hùn so in tó ṣẹlẹ̀ tó fi bẹ lọ́hùn oná máa kà fún wa oná yàtọ̀ fẹ́ kà fún wa lẹ́ẹ̀kan so oná nìyí pé nígbà tó dọ́dọ̀ Mariam tó rí nǹkan tí ọlọ́run ọba ṣe fún Mariam wípé ọlọ́run ọba ó ń fún ní oúnjẹ. So inú Súrọ́tù kìíní ọ, Súrọ́tù Imran, Quran three, aya thirty seven, ibẹ̀ ni òun náà tọrọ àdúrà. So aya yẹn kálíbà àmọ́bi tí ó ti tọrọ àdúrà so aya yẹn ni wọ́n fẹ́ kà fún wa ní ìsìn aya thirty seven nínú súrọ́tù kí ni uh, Ali Imran náà ọlọ́run bá ní pé kí ni. òǹlànà dákọ̀lá lẹ́yìn àjọkọ̀rọ̀ ìyàwó ìfúnraàbẹ̀. ọlọ́ni kúlàmà dákọ̀lá àlẹ́ à gbogbo ìgbà tí Zakariya tó bá ti ń wọlé tọ̀ Mariam sọ́tọ̀ alimuran thirty seven quran three thirty seven gbogbo àárín ló wà àárín ló wà ló jẹ́ àárín àárín ló wà. pàtàkó bàdà wà ọ̀pọ̀ wa lókọ̀ọ́kọ̀ lòdì hasan. sọ ibi ìbẹ̀rẹ̀ ni wọ́n kà fún wa yẹn kó lè bá a wa dáadáa tó lẹ́yìn ẹni má ti rí àárín ló wà so pàtàkó bàlà a. pàtàkó bàlà wà ọ̀pọ̀ wa lókọ̀ọ́kọ̀ lòdì hasan ẹ̀rí nígbà tí ìyá Mariam Anna ó mú Mariam ó mú lọ sí masjidu aksọ ibẹ̀ ni ó ti máa ṣèbáadà ọlọ́run wa ní àwa gba Mariam lọ́wọ́ rẹ̀ bìkọ̀bùlín asanin ọlọ́run ni a accept ẹ̀ pé kó máa ṣèjọ́sìn so ọlọ́run àwa la gbà lọ́wọ́ ẹ̀. ọlọ́run ní Mariam yìí ọlọ́run ọba wa jẹ́ kí ó máa dàgbàlagbà ní ìdàgbàlagbà tó dáa ọlọ́run jẹ́ ó máa dàgbàlagbà. ọlọ́run ní ẹni tí ń mójútó nínú obìnrin gbọ́dọ̀ lẹ́ni tí ó máa mójútó ẹni tí ń mójútó nínú Bethel Makdas òun náà ni Zakariya. Mm -hmm. onímójútó nam. kòlámà dákọ̀lá àlàyé àgbàkàrí ìyá ìfura. ọlọ́run ní gbogbo ìgbà báyìí tí zakariya tó bá ti ń wọlé tì báyìí tí ń wọnú mìírọ́ọ̀bù ilé ìjọsìn tí ń wọnú ẹ̀ tí ń wọlé tì báyìí nínú ilé ìjọsìn náà. òun fẹ́ rò pé àsìkò oúnjẹ ti tó ó yẹ kó jẹun oní ọ̀wà wọlé lọ́ba níbi tó ti ń ṣèjọsìn kì í jáde rárá ìjọsìn tiwọn nìyẹn àwa tá a jẹ́ mùsùlùmí a gbọ́dọ̀ lọ bá fẹ́ ṣèjọsìn bá mọ́ pé ọwọ́ àjókòó kanú lé o ò ní jáde ó sọ wípé o wà ní kálúà rárá kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀ o ò lè jẹ́ tó páyọ̀ ọlọ́run ọba ju ànábì lọ ànábì sì ń jáde so bẹ̀ lọ́dọ̀ tiwọn nígbà náà ìjọsìn nìyẹn náà tí wọ́n ń ṣèjọsìn nìyẹn tí wọ́n wà nínú bẹ́tì mọ́ ìtìkáfù gbàdé wà ní ìtìkáfù ni so tó jẹ́ wípé yóò wà á wà níbẹ̀ ẹ̀rí gbogbo àjàkárí àbá tí wọ́n wọlé tì nínú ilé ìjọsìn tiẹ̀ ẹ̀tọ́ ni pé kálukú ló ní mírọ́ọ̀bù títí ẹ̀ wọ́n máa ń kọ́ àwọn ilé sí gbogbo ẹ̀gbẹ̀ẹ̀gbẹ́ mọ́sálásí nígbà náà tó àwọn èèyàn ni ó máa wà nínú ilé yẹn ẹnì kọ̀ọ̀kan máa dá sí ìbádà tiẹ̀ bẹ́ẹ̀ so bí wọ́n ti máa ń ṣe nìyẹn torí àwọn èèyàn nígbà náà wọn a máa tán fọlọ́n tán yanyan tí wọ́n sọ pé àwọn fẹ́ tán fọlọ́n àwọn fẹ́ sì bàdà fọlọ́n pé ọkùnrin ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ òun ni ó kọ́ jẹ́ pé obìnrin tí wọ́n ṣe kí ni o tí wọ́n mú wá láti wá tán fún ọlọ́run tó kí wọn rẹ ti ṣàdéhùn kó tó bí i pé àdéhùn tóun ṣe ni pé òun òun ṣe kí ni o òun fi fún ilé ọlọ́run lé káwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n ń tọ́jú ilé ọlọ́run ó gbà lọ́wọ́ ẹ̀ torí Zakaria wa sọ pé ìwọ Mariam anna laki ada ibo ni oúnjẹ yìí ibo ló ti ń dọ́dọ̀ rẹ ibo ló ti ń dọ́dọ̀ rẹ nam. kọ́ọ̀lá ti húwa mi ní indila. kọ́ọ̀lá ti húwa indila ó lóun náà kà máa ń rí i pé àtọ̀dọ̀ Ọlọ́run ti wọ́n ni. إن الله يرزق من يشاء بغير حساب إن máa fún ẹni tó bá wù ní jíjẹ àti mímu láì ní máa jẹ ẹni tí ó máa sọ wípé òun fẹ́ máa kú eré èèyàn lórí pé ibolotiri ti jíjẹ yìí ibo ti mímu yìí tògbé dẹ́yìn bá lọ wá jíjẹ àti mímú lọ tó bá dijọ́ bíi àlùkìyámà wọn ó béèrè lọ́wọ́ èèyàn tó yẹ kí wọn bá ṣe fún yàn kò ní ìdígbé kíni o ọlọ́run bò ní padà ọlọ́run ní béèrè lọ́wọ́ èèyàn tó gbọ́n ló ṣe kíni o ló ṣe àṣìkí ẹ̀ fún yàn ní so ọlọ́run ọba ó ṣàánú Mariam ọlọ́run ọba ń gbé oúnjẹ pé kí wọ́n máa wọ́n máa gbé fún níbi tó bá wà eléyìí àtọ̀dọ̀ ni o kì í ṣe pé kí wọ́n wá sọ pé sọ ipe ọlọ́run ni ó máa ń jẹ́ kí wọ́n mú owó lábẹ́ awọ ọlọ́run yìí jẹ́ kí èèyàn mú owó lábẹ́ awọ o so ó ti tún ti lọ fa nǹkan míì tó jẹ́ pé àlìjànú tó sọ pé yóò máa rí owó mú níbì kan nínú ilé rẹ̀ so yóò sì máa rówó ń bẹ̀ nígbà tí yẹn sógun owó náà ni so èyí mówó ní abẹ́ awọ èèyàn máa ń ṣiṣẹ́ ni so nam wọ́n ní àbílẹ̀ bá kówó sí abẹ́ awọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ so ó lè mú owó tó fi sí abẹ́ awọ so àwọn tọ́lọ́wọ́ bá máa ń ṣèrànlọ́wọ́ fún àwọn tí wọ́n bá jẹ́ wípé wọ́n wà ní ìnira ọlọ́run bá máa ń ṣèrànlọ́wọ́ fún wọn ọlọ́run bá máa ń dúró tì wọ́n ṣùgbọ́n ọlọ́run ọba ṣe báyìí fún Maria torí pé ọlọ́run ọba ó máa mà ṣe lè fún ni láti lè fi mọ̀ pé ẹni tòun ọlọ́run ni náà. ọlọ́run wa ní unalika ọlọ́run ní ní àsìkò yẹn ọlọ́ni ní àsìkò bí ó ti ń sọ̀rọ̀ yẹn tán báyìí ọlọ́run kan ní kí Zakaria ronú ni pé ọlọ́mọ tóbi o mújísà lọ́dún ṣe bẹ́ẹ̀ nìkan yìí mújísà ń kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdọ́wọ́ àfẹ́ ṣe fún Mariam tiẹ̀ nìyẹn so èso wa lè lo àwọn èèyàn gbà mí o tí ó sọ fún wọn pé kọ lo àyà yìí kọ́ wọn fi ṣe kankan so èso sì máa gbé oúnjẹ fún so èso lè lo àwọn èèyàn bẹ́ẹ̀ yóò sì máa lo àyà yìí yóò lò ń lo àyà yìí òun rẹ òun òun òun lòun lò pé ó sì ń gbóúnjẹ wá fún òun èṣù ló èṣù lọ́wọ́ àtànjẹ o ṣùgbọ́n èṣù òwò pé kí lọ fẹ́ràn jù rẹ wá ló pé tó tó bá ti so kíní ẹ̀pọ̀ máa yà inú rẹ ó ti wá máa dùn yìí pé àṣebáyà ọlọ́run lòun lò so látara bẹ́ẹ̀ àwa máa fáyà ọlọ́run jẹun tẹ́lẹ̀ pé kò sì ní tí ò sì ní sí kankan so irú ọlọ́run pa o so ìsọkúsọ ní sọ so ẹ̀rọ gbà gbọ́ bẹ́ẹ̀ sí lónìí bẹ́ẹ̀ unalika. ọlọ́run ní níbẹ̀ yẹn téèyàn bá rí nǹkan kan dọ́lọ́run ṣe fẹ́ nìkan tó o bá rẹ̀ nǹkan lọ́wọ́ ń ṣe lólówó tọ́lọ́ ń tí ń ràn lọ́wọ́ tó o rẹ̀ ń pọ̀ sí tọ́lá rẹ̀ ń pọ̀ sí tí ọkàn wo ọjọ́ kan ni pé ah ọlọ́mọ sànú ọkùnrin yìí pọ̀ ìwọ náà tọrọ àdúrà orúkọ ọlọ́mọ gbàdúrà rẹ̀ o ò ní sọ pé kí tiẹ̀ ò bàjẹ́ o ò sọ pé kí tiẹ̀ ò bàjẹ́ o ò pé ah ọlọ́mọ sànú ẹnìyẹn tó o rí dọ́lọ́n tún ṣe fún un tó ṣe lọ́lá fún un so pẹ̀lú pẹ́lú wọn bá ṣe nǹkan fún yẹn tó dá ọlá fún yẹn tó wá rí ìjọ kan kan wọ́n pé ah ọlọ́run ló sì ṣe nǹkan báyìí fún lágbáyà ìwọ náà wàá tọ́ ọlọ́run ọlọ́run pé ìwọ náà mo fẹ́ mo fẹ́ nǹkan báyìí wàá rí pọ́ ọlọ́run ó ṣe fún ọ náà àmì ibi tọ́lọ́run bá ti máa ń gbàdúrà ni kó o rí oore ọlọ́run lára ẹnìkan tọ́lọ́run ṣe fún kí wọn náà wàá fi oore yẹn tọrẹ kèdè ọ̀rọ̀ adúlọ́ àfẹ́ gbé kọ́ wa máa bínú rẹ̀ àbí kọ́ máa ṣe kẹta rẹ̀ má ṣe kẹta má bínú ẹ̀ fi oore yẹn ọlọ́ni ibẹ̀ yẹn ni Zakariya ah, ibẹ̀ ló ti bẹ́ lọ. ọlọ́ni ibẹ̀ ni Zakariya ibẹ̀ ló ti bẹ ọlọ́run ọba rẹ̀ ọlọ́ni kí ló sọ. Rabbi habli min ladunka dhurriyatan tayyiba. ó ní wọ́n lọ́n fẹ́mi náà ní ọmọ ọmọ gidi àrólé ọmọ ọmọ ọlọ́mọ fẹ́ zòrí yàtọ̀ ń yìí bá mi mo fẹ́ ọmọ tí ó dáa lọ́dọ̀dọ̀ ọ̀wọ́ ọlọ́run ó là téèyàn bá ń bẹ téèyàn bá ń tọrọ ọmọ lọ́dọ̀ ọlọ́run èèyàn máa là ní èni ọlọ́run sáà fún mi lọ́mọ kan tó bá wù ọ́ so rárá ọ̀tọ́ lọ́mọ bá fún yàn lọ́mọ èèyàn ò pé kó ọmọ bímọ gan ọwọ́ sàn so àwọn àwọn tó ń jẹ́ àwọn ànábí ọlọ́run a máa la ọmọ tó wọ́n fẹ́ fún wọn wọn ò ní wàládà ń sọ ọ̀lẹ̀ hàn ọmọ rẹ̀ so wọ́n béè lọ́dọ̀ ọlọ́run ọ̀kan sọ pé ọmọ lásán

ṣùgbọ́n tó bá ti wá gbọ́ yẹn lọ́tún wá ní mujibu àtúmọ̀túmọ̀ sẹ́miù ni ìwọ ni mujibu duha ìwọ lọ́ba tí máa gbàdúrà yẹn ọlọ́run kan gbàdúrà lóní tí ò ní gbà so ṣùgbọ́n ọlọ́run bá ní kí ni o ọba tó yẹ pé yín máa gbàdúrà yẹn mujibu duha ọba tí máa gbàdúrà yẹn lọ́nà so ìparí sẹ́miù ni kọ́lọ́run gbàdúrà yẹn so látara bẹ́ẹ̀ ọlọ́run ọba ó ṣàlàyé fún wa pé kí ni Zakariya yìí rí tó fi ṣe kí ni o tó fi bẹ lọ́hùn ọlọ́run bò wá sàlàyé ẹ̀ fún wa ń bí ó kàn ní ìdí náà. ìlàdà rọ́bà onídà ọ̀nàkọ̀ríyà. ọlọ́run ọba ní Zakariya lẹ́yìn ìgbà tó tọrọ àdúrà báyẹn ojú ẹsẹ̀ torí kí ni lọ́dọ̀ Mariam ló tọrọ àdúrà gbogbo àdúrà rẹ̀ tó wá kú lọ́lọ́run á sàlàyé fún wa yìí ọlọ́run ní ìzìnàdà rọ́bà o. ìzìnàdà rọ́bà o nígbà àkọ́bíyá. ọlọ́run ní ọwọ́ abẹ́rẹ́ sí bẹ ọlọ́run ọba rẹ̀ nìdá án kọ̀fíyàn ní ìbẹ̀ lọ́run ọba èyí tó pamọ́ gan ó pamọ́ gan àwọn afáwọn àzọ pé ọ̀nà wo nígbà ń bẹ lọ́run tí òfin máa bẹ lọ́run sókè aláwọ̀kọ́ ni pé ìbẹ̀ lọ́run ọba tó bá pamọ́ òun ló dáa jù lẹ́gbẹ̀ẹ́ ní sọ́tò àrọ́f sọ kùránì oríkejì àyà fifty five ọlọ́run ní ó di olùlọ́ à tàdọ́rù àán ادعوا ربكم تضرعا وخفيا إن الله لا يحب المعتدين إنه لا يحب المعتدين ọlọ́run iná wula ibu imú ọba. ní àwọn nǹkan ọba ni máa ń ṣe bí ìgbàgbẹ́ gbé ìwọ gangan ló lọ́lọ́run pé fọwọ́n pé ọlọ́run o gbọ́dọ̀ ṣe kínní ni o gbọ́dọ̀ dánrú ẹ̀ wò àwọn tí wọ́n gbọ́n àwọn ní a máa dánrú eléyìí wò fọlọ́run pé àwọn ní a máa jágbe mọ́ ọlọ́run pé ọlọ́run gbọ́dọ̀ ṣe nǹkan mùsùlùmí ò gbọ́dọ̀ jágbe mọ́ ọlọ́run tàdọ́rù àná owó ṣe bí ẹ̀dọ́ pé fẹ́ gba nǹkan lọ́wọ́ yẹn tí wọ́n ń jí rẹ̀ bẹ́ẹ̀ tó wá wò pé ah, o fẹ́ tó ń bẹ̀bẹ̀ pé kọ́lọ́run fún ọ ní nǹkan ọlọ́run nọ́mbà wà nìyẹn. ọlọ́ni ẹlẹ́ẹ̀kejì tó máa ní òun náà ni pé àdúrà rẹ tó bá fẹ́ máa ṣe má jẹ́ ọ máa jẹ́ aláriwo dé má jẹ́ ọ máa jẹ́ aláriwo so àdúrà tariwo bá ti pọ̀ táyà wọn pariwo tán jẹ́ àwọn èèyàn lọ́wọ́ kódà so àdúrà tí ọ̀rọ̀ àmọ́ níwọ̀n bá tó o ní fi ní ẹnì kejì rẹ lára o là á máa ṣe so méjèèjì ni ọlọ́run ìnáwó láyò. ìnáwó láyò ipò ìbò tàbí. ọlọ́run ọba ò fẹ́ràn àlùmọ́tàdínà gbogbo ẹni bá ti máa kọjá ààlà lórí gbogbo nǹkan ọlọ́run ọba ò fẹ́ràn ẹ̀. so àwọn tó gbà wọn ànábí ọlọ́run tí wọ́n bá fẹ́ bẹ lọ́run wọ́n máa bẹ lọ́run ní pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ òṣìṣẹ́ ọlọ́run ọba ni kì í sadi tí lè ń pè kìí ṣe adití ọba tó rí yín òun lẹ̀ ń pè ọba tó ń gbọ́ yín òun lẹ̀ ń pè yóò sì á máa pariwo mọ́ lọ́hùn so gbogbo so abiru ala anfusiku bẹ́ẹ̀ bá fẹ́ rántí ọlọ́run gan ẹ ẹ gbọ́dọ̀ máa pariwo kéwọn ni pé òun fẹ́ rántí ọlọ́run wọn máa pariwo nínú mọ́sálásí kò dáa ọmọ ọmọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ so àwọn afáàn ṣàlàyé fún wa pé ànábì ọlọ́run ọba yìí ó mọ̀ wípé ká máa ó fi àdúrà rẹ̀ ó fi pamọ́. ìlàdà rọ́bà onídà àkọ́fíà. àwọn èèyàn ní pé àwọn àfọ́ńtẹ̀p sì ń sọ̀rọ̀ tó pọ̀ lórí pé bóun ló ti fi àdúrà rẹ̀ pamọ́ alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́ sọ nìyẹn torí pé àdúrà pípa fífi pamọ́ ó lọ ga gbogbo àdúrà àǹfààní tí máa ń ṣe ni wípé kì í jẹ́ kí èèyàn ó lè máa ṣe kárí mi ìmọ̀ ajé kéèyàn ó jẹ́ pé ẹ̀mí èèyàn ọmọ pé sọ́dọ̀ ọlọ́run so ìmọ̀ ajé kéèyàn èèyàn ọmọ sọ́dọ̀ ọlọ́run tó jẹ́ pé dáhùn afá àbá fẹ́ ṣàdúrà ń gbà mí so àdúrà ń gbà mí wọ́n máa fẹ́ kéèyàn ó ṣe jẹ́jẹ́ kó sọ jẹ́jẹ́ sọ́dọ̀ ọlọ́run so sísọ jẹ́jẹ́ sọ́dọ̀ ọlọ́run yẹn ọlọ́run ni wà àti ọlọ́run lẹ́jọ ní ẹ̀yẹ́ ní ti ra nǹkan so ìmọ̀ ṣàdúrà jẹ́jẹ́ ó máa ń jẹ́ kí okó jìnnà sí nǹkan tó jẹ́ pé kárí mi ọlọ́run dẹ̀ nífẹ̀ẹ́ rẹ̀ pọ̀ ọlọ́run bá nífẹ̀ẹ́ rẹ̀ púpọ̀ jù so látara bẹ́ẹ̀ téèyàn bá tún wá ń ṣàdúrà sókè a máa tún máa múnira àwọn afáàní a tún máa múnira wọn gbà mí àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn nígbà téèyàn bá fẹ́ ṣàdúrà òkè tó ló nídìí jẹ́ẹ̀tì níwájú ọlọ́run so látara bẹ́ẹ̀ àwọn yóò tún wò bí a a pé gbogbo ní wọn bá ti ṣe fún ọ yìí jẹ́ ti lóbi lọ́gbọ́ ọ̀rọ̀ ah, ah wọn ni so kàdàrà bẹ́ẹ̀ <laughs> wọn ni kádùsàdúrà jẹ́jẹ́ so a máa jẹ́ pé àwọn tí ń kí wọ́n má máa wá máa tún wá máa rò wípé ah, ah, ìwọ náà ló tún tán ìwọ náà ló tún tán ìwọ náà ló tún tán so látara bẹ́ẹ̀ wọ́n ní nìdá àǹkọ̀fí ìyá tó sọ yẹn pé torí pé ó ti dàgbàlagbà ìyàwó rẹ̀ bẹ̀ ni ó ti dàgbàlagbà wọ́n ti rí lágàn tó wá ní bóun tún máa sọ bóun ṣàdúrà sókè láàrin àwọn jẹ̀mọ́ òun so ẹ̀rí yóò máa wò pé ah, kí ni ọdún kí ni tún eh, ìwọ́dọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ikú lẹ́ẹ̀dọ́ kan máa béèrè lọ́dọ̀ náà ó tún ní ọmọ ló tó tún fẹ́ bí nìsín báyìí so àwọn afáà ṣàlàyé bẹ́ẹ̀ wípé ara àwọn àǹfààní tí ká ṣàdúrà jẹ́jẹ́ ara nǹkan tí ó ní nìyẹn àwọn kan sọ pé bẹ́ẹ̀ àmàdo ti dàgbàlagbà náà ni tí ẹ̀ bá ti dàgbàlagbà ohun èèyàn a máa jẹ́ nǹkan tó ṣe wípé ọmọ ń lọlẹ̀ so kò ní dàbí kí ni o àti lòkè dáadáa so wallahu alam so nǹkan táwọn afáà sọ fún wa mẹ́rin náà ni pé ọbẹ̀ lọ́wọ́ ọba rẹ̀. ìlànà ọ̀sán ìjà sọ ọbẹ̀ lọ́wọ́ ọba rẹ̀ ní ìbẹ̀ lọ́wọ́ ọba èyí tó jẹ́ pé ó pamọ́ náà. kọ́lá rọ́bì ní wàhálà làbùkù mi. so ìbàdàn tọrọ àdúrà ó ní ìwọ ọlọ́run ọba mi ó tún kọ́ wa bá a ti ṣàdúrà nàbàwọ̀dọ̀ wọn wa òun náà ní wípé àdúrà wa ká máa fi pamọ́. Kama máa fi pamọ́ ẹ̀rí máa ń ṣàdúrà nù yàrá gbogbo yẹn tó wà nílé ní ọmọ ẹgbọ́ fún ṣàdúrà gbogbo yẹn tó wà nílé ọmọ ẹgbọ́ fún ṣàdúrà àdúrà wa nọmba one ó ní ká máa fi pamọ́ nọmba two ni rọ́bì ìní wà á nàlẹ́ azọ́. ọ̀rọ̀ rọ́bì ìní wà á nàlẹ́ azọ́ máa ṣe ló bá fẹ́ ṣàdúrà máa ṣe ìzọ̀hárù dọ́àpì níwájú ọlọ́run ìzọ̀hárù dọ́àpì ìwọ ọlọ́run ni mo ti wà yí ọ̀lẹ ni mí o ilé dá nǹkan kan ṣe o so gbogbo àwọn kan báyìí ó ṣàlàyé bọ́ ọba ti lẹ tó so ó ṣàlàyé o ò ní máa gbẹ́ o ò ní máa gbẹ́kẹ̀lé ara rẹ pé mo lè dá kíní ṣe òun náà ó ń sọ àwọn nǹkan tọ́lọ́wọ́n ọba tọ́lọ́wọ́n bá ti mọ̀ ìtọ́lọ́wọ́n ti mọ̀ ìyá tó máa sọ bọ́lọ́hún ọlọ́run ti mọ̀ ẹ́dẹ̀dẹ̀lẹ̀ èyí ó tún wá rí bí o èyí ó tún wá sọ fọlọ́hún ẹgbẹ́ ìwọ ọlọ́run ọmọ mẹ́ta ló fún mi o so mẹ́ẹ̀ta mo sì fẹ́ kó bá ń ṣe báyìí fún wọn so ọlọ́run ti mọ̀gbọ́n mẹ́ta sọlọ́run mọ̀gbọ́n mẹ́ta ló fún ọdẹ tẹ̀lé so látara bẹ́ẹ̀ èèyàn á máa sọ tọ́lọ́run ọba ti mà èèyàn á máa ṣàlàyé pé ìwọ ọlọ́run ibi apá ti ń dùn mí ní yìí o sọlọ́run ọmọ pàpà yẹn ń dùn ọdẹ tẹ̀lé ni ọmọ màgbé ń dùn ọ ṣùgbọ́n kó o tún sọ náà kò tí ì sí nǹkan tó yẹ kí ni o tó burú bẹ́ẹ̀ so àlébí ọlọ́run ọba yẹn ń sọ ìṣesí tó ti ṣẹlẹ̀ sí i. ó ní àlà ábímù mi ní eegun ti ń bẹ lára mi wàhánà ó ti lẹ téèyàn bá dẹ̀ ti dàgbà lágbà eegun èèyàn ó ti lẹ ó gbọ́n ní bí ọlọ́run ti dàgbà lágbà so eegun yẹn ti lẹ ara bọ́dí ẹ̀ ò lè dàbí ti ṣe kí ni bó ti ń ṣe so àgbàlagbà ni àti lè ní àjọṣepọ̀ pẹ̀lú obìnrin tó bá dàgbàlagbà ṣùgbọ́n òun sọ pé òun ti dàgbàlagbà náà. ó ní wàṣítà alárọ̀rọ̀ àṣù ṣẹ́yìnbán ó ní gbogbo irun orí mi pátá yányá ó ti di funfun ìdọ́sọ̀làyé mẹ́ni yẹn ó fi ṣàlàyé ó wá fi ṣàlàyé bí náà ti mọ́ tẹ́gbẹ́ gbogbo ná tó bá ti wọnú èédú tán yányá ó wá lóru ọ̀rọ̀ bẹ́ẹ̀ wípé kò sí kankan nínú oorun rẹ̀ tó jẹ́ black mọ́ gbogbo rẹ̀ ti di kí ni o white sọlá ọmọ ọmọ pé wẹ́ẹ́ ti di white ni so tóbi ń ṣàlàyé pé àgbàlagbà ṣe kí ni o ó ti dé tán yányán náà náà pàlọ́pàá. àwọn akọ̀ròyìn ìdíje ìtàn gbèsè ìyá. ó tún wá alẹ́ kan níbẹ̀ náà ó ní wàhálà mohakun mi ò tí ì jẹ́rìí lámú àkún ní òjẹ́rí ṣèkí yáhùn ẹni tó sorí ibú bídùn àyíká pẹ̀lú pípè wọ ọlọ́wọ́ bá rí ìyẹn ni pé gbogbo ìbàdàn máa ń pè wọ ọlọ́wọ́ máa ń dá mi lóhùn o ní máa sọ bọ́lá ń pè wọ ọlọ́wọ́ mo sì pè oúnjẹ ta ọ̀dá mi lóhùn mo tún pè ọ lára yẹn mo mo tún pè ọ ìjọba ti dá mi lóhùn ọ̀rọ̀ bẹ́ẹ̀ fọlọ́hùn ìwọ ọlọ́run ọba tí mo ń dẹ̀dá lóhùn ni ọ o ti dá ẹ̀mọye lóhùn ó ti ṣe àìmọye dáadáa fún mi tó ti ṣe fún mi tí n ti ẹ̀tọ́ ọlọ́wọ́ rẹ̀ gan tó gbòòsì fún mi ṣé ló ń sọ ọlọ́wọ́ nìyẹn wọn ni ah mo tọ eléyìí gbé mi kò fún mi o ọlọ́wọ́ gbé fún mi o so ó máa mọ̀ pé ijó dùn fún ọ yẹn kó lọ́wọ́ bí ọlọ́wọ́ gbé èyí tí mo béèrè ijó ni mo mọ̀ yìí pé dáadáa kan ló tún fi ṣe fún mi ṣùgbọ́n àwọn kan ló tún kódà ọlọ́run gbọ́dọ̀ ọba ò tí ọkọ̀ gbàdúrà olóhùn tí gbàdúrà àwọn ọba ò gbàdúrà àwọn ó sì ń gbà òṣèlú ọgbà sọ ntí ànábí ọlọ́run ọba ìṣòro. yóò ti máa ṣàdúrà bọ̀ ṣé kò ní ti tọrọ ọmọ ọlọ́run ọlọ́run láti lélẹ̀ wa yóò jọ ọmọ ọlọ́run ọlọ́run láti lélẹ̀ wa kò ní pípa òtún wá dàgbà lágbà yẹn ó tún wá tọrọ ọmọ kò wá ṣe bọ́lọ́run wípé ìgbà tí mo ti ń dọ̀ọ̀rọ̀ ọmọ bọ̀ láti ẹ̀yìn wa o o ò fún mi o ẹ pé o ò fún mi o ṣùgbọ́n ìgbà tí mo wá wà gẹ́gẹ́ mo fẹ́ kó o fún mi kò sọ́bẹ̀ fọlọ́run ọlọ́run ó ní wàhálà akúnbidò a ìkàrọ̀ ọwọ́n ní ìwọ ọlọ́run wàhálà akúnbidò a ìkàrọ̀ bí ṣèkíyà mi ò tí ì jẹ ẹni tó ní bad luck pẹ̀lú kí wọ́n bẹ̀ ọ́ rí gbogbo àdúrà tí wọ́n bẹ̀ wọ́n ọlọ́run gbogbo nígbà tó gbóhùn dìgbà bá dá mùsùlùmí ò lè má gbà nínú kó gbà sínú àlùjánnà nínú kó lọ́wọ́ fi dí aburú tó fẹ́ ṣẹlẹ̀ sí yàn nínú kó fún yàn ní nǹkan gẹ́gẹ́ tí èèyàn fẹ́ lọ́dọ̀ ọlọ́run ọ̀nà mẹ́ta lọ́wọ́ àti ẹni ní adùn àwọn gbà sínú nítorí o béèrè ọ̀fẹ́ mọ́tò ọlọ́run ṣe rà fún ọ. àwọn kó bọ́ fi dí aburú kan ti ń bọ̀ ọ́ kó ní àlìkíyàmá ló ti gbà àdúrà mùsùlùmí ò lè má gbà tó bá ti ṣe ní nọ́ọ̀mù. wà ó wá ní ìwọ ọlọ́run kí ni mò ń bẹ̀rù ìní hiftu alimawaliya sọ àwọn tó ń bẹ̀rù olóhùn ń bẹ̀rù àwọn màwáliya àwọn afáwọn ní kí làwọn màwáliya àwọn ní ọmọ tó jẹ́ ọmọ ẹ̀gbọ́n rẹ̀ tàbí ọmọ àbúrò rẹ̀ ọmọ ọmọ ẹ̀gbọ́n Zakariya àbí kí ni o ọmọ àbúrò Zakariya sọ tí a máa jẹ́ pé àwọn ọmọ sọ àwọn ọmọ tí wọ́n jẹ́ pé òótọ́ wọn bá bímọ ní ìsìn báyìí òun lànà bí Ọlọ́run sẹ́ẹ̀gbé òun lànà bí Ọlọ́run ọba nínú ẹbí wọn ó máa ní ẹ̀gbọ́n yóò ní kíni o yóò ní àbúrò àwọn ẹ̀gbọ́n rẹ wọn bímọ ma ni ni àwọn àbúrò rẹ náà ṣe kíni o wọ́n bímọ ṣùgbọ́n ó wá wò wípé àwọn eléyìí pẹ̀lú ìdílé àwọn tí wọ́n gbé ẹ̀sìn dání kò rọrùn kí àwọn eléyìí ó ṣe kíni o kí wọ́n ó ṣe ẹ̀sìn yẹn dáadáa pẹ̀lú ṣe o tó ń rí lọ́dọ̀ wọn ó pé wọn wọn ò ní lè gbé ọ wá ní mò ń bẹ̀rù. tí mo bá kú tán mò ń bẹ̀rù àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ ẹ̀gbọ́n mi ọmọ àbúrò mi pé ṣé wọn ò lè mú ẹ̀sìn yìí dúró dáadáa pẹ̀lú àwọn àmì tí ń rí ó wọn ò ní lè gbé ẹ̀sìn tọ́lọ́ ń gbé lóun lọ́wọ́ wọn ò ní lè ṣe kí ni o wọn ò ní lè ṣe dáadáa nígbà ọ̀pọ̀lọpọ̀ àwọn àbáni yìí ìmọ̀ takọ̀ àwọn ànábì ọlọ́ọ̀ni máa ṣẹlẹ̀ lọ́dọ̀ wọn bọ́lá náà bá ànábì náà dìde so gbogbo àwọn tí àbúlà bí ní sinmi báyìí àti bàbá tó gbé ànábì bàbá kan náà lọ́jọ́ bí wọn hmm? so bàbá kan náà lọ́jọ́ bí wọn tonti bẹ́ẹ̀ náà kò sí bàbá ànábì àìmọye ní ẹbí ànábì tí ó gbà bá ànábì tó yẹ pé ọ̀tá ló tún dúró sí ẹ tó tún yẹ kí ni ó ló tún dé fún ànábì so irú ẹ̀ náà ó wá ń ṣẹlẹ̀ lọ́dọ̀ títí ẹ̀ náà pé àwọn èèyàn yìí ọ̀tá gan-an náà bíbẹ̀ dúró fún kí ni o fẹ́ sìn ṣé tó bá wá kú tán ṣẹ́sìn ò tún wá ní ṣe kí ni o ṣé kò ní padà wá parun torí ẹ ìbẹ̀rù àwọn ànẹ́bí ọlọ́run ọba orí ẹ̀sìn ni máa ń wà kìí sórí kíni o àlámọ̀rí ilẹ̀ ayé. sọ so, lóbi jẹ́ pé kì í sórí kí ni àlámọ̀rí ayé. mo ń bẹ̀rù àwọn ọmọ ẹ̀gbọ́n ẹ̀gbọ́n mi sọ wọ́n tún wọ́n jẹ́ ọmọ ẹ̀gbọ́n bàbá náà àbúrò bàbá sọ gbogbo àwọn kan bá dúró jẹ́ ẹ̀gbọ́n báwọn gbogbo àwọn báwọn ó ní mò ń bẹ̀rù wọn nípa nípasẹ̀ tí n bá kú tán tí n bá kú lórílẹ̀ ayé mò ń bẹ̀rù wọn nípa ẹ̀sìn láti gbẹ́sìn nàró nínú ìdílé wa tó jẹ́ pé ìdílé ẹ̀sìn ni mo bẹ̀rù ẹ̀ náà. wàkàlà tí mo rà àti àfihàn. ìyàwó mi dẹ̀ nìyí kánà tí mo rà àti àkìrọ̀ ìyàwó mi ti di àgàn tó gbé obìnrin tó bá ti wọ àyè tí ń pè ní menopause so kò lè bímọ nìyẹn kò bímọ nígbà tó wà lọ́dọ̀ ó yẹ tó ti wọ bídíò tí lè ṣe kí o tí ò lè ti bímọ mọ́ so bí gbòdì ní kí ni o àkìrọ̀ ẹni tí ò lè bímọ ni so ó ti mọ àmọ̀dájú pé ó ti jẹ́ àgàn tí ò lè bímọ náà mu. fàákùnrin ìwé ìlàdún wàlíyà. ọwọ́ ni fàábùlì mi ladùnkà wàlíyà ni ìwọ ọlọ́run fi ta mí lọ́rẹ látọ̀dọ̀ rẹ wàlíyà ni yẹn ni pé wàlàdán wàlíyà ni. ọmọ kan tí ó jẹ́ wọ ọlọ́run wàlí yá ńlá kà tó ṣe pé béèrè ọmọ máa kọlifáì rẹ̀ ọlọ́run fúnra gbẹ́jà máa kọlifáì ọmọ tó àwọn tó ń ṣáájú lọ wọ́n máa ń kọlifáì ọmọ lọ́dọ̀ ọlọ́run tó bá pé kọyin tó kọlifáì gan ló dún pé ọmọ mi wá ní kí ni abúlé yàrá bí ọlọ́run fún mi ní kí ni ọmọ rẹ ó sì dájú gbọdọ pé àlà abli wàládàn ọlọ́run fún mi lọ́mọ kọ́ ọmọ fi kí ni ọ sọ́ọ̀lẹ̀ àǹsì ọ̀tọ̀ yíban ọ̀wàlíyàn ọ̀kúrọ̀tà àyùnì so o gbọ́dọ̀ máa o gbọ́dọ̀ kúrọ̀tà àyùnì so o gbọ́dọ̀ máa bèè lọ́dọ̀ ọlọ́run ọmọ tí ó máa wúlò fún ọ lèèyàn máa ń béèrè wájú Ọlọ́run èyí kà sọ pé ọmọ ọmọ ọmọ lásán ọmọ rẹ ọgbọ́dọ̀ ọmọ bí so ó bẹ̀rẹ̀ lọ́dọ̀ ọlọ́run pé wà ó ní kékin ni ọ. bàbáyé mi ladùn kọ̀wárí yá. ọlọ́run fún mi ní àtọ̀dọ̀ rẹ wàlíyàn ọmọ tí ó jẹ́ ọ̀rẹ́ ẹ̀wọ̀n ọlọ́run ní kí wọ́n lọ́wọ́ bó fún mi. ọwọ́ ní kí ni kàkàyà dúró náà ọlọ́run ní ó wá sọ pé yẹ̀rísù ní ọmọ tí ó lè tó àtọwọ́ lọ́dọ̀ ọlọ́run nìyẹn ó fẹ́ kọ́ ọlọ́run bó sọ ọmọ yẹn ní ànábì ọlọ́run ọwọ́ ní ní. yẹ̀rísù ní wáyẹ̀rísù mi yẹn kó jogún mi kìí ṣe owó àwọn ànábì ọlọ́run bẹ́ẹ̀ ní owó kankan so àwọn ànábì ọlọ́run ọba so ọ̀gọ̀ọ̀rọ̀ wọn so wọn èèyàn owó so owó tí wọ́n bá ní tó jẹ́ nǹkan tó pọ̀ so wọ́n máa ń fi ṣe sọ́dákọ̀ ni ànábì sọ pé àwa o nahnu máṣáralẹ̀ àǹbíyá làánú rọ̀ṣù àwa tá a jẹ́ ànábì ọlọ́run ọba wọn èèyàn jogún wa máa tàràkìnà ùsọdàkọ̀ níta bá fi ilẹ̀ sàárà ni tó àwọn àtúntò tó wọn fi dúkìá rẹ lẹ wọn fi ṣe sàárà ni. so ànábì ọlọ́run bá tó tún wá jẹ́ Zakariya kò lówó lọ́wọ́ nàjàrò ní kápẹ́ńtà ní káyọ̀ pé yọ̀ọ̀ pé kó jogún owó nítorí pé kó jogún lọ́dọ̀ òun ni nùbú wà tí wọ́n bá ní wàhálì sàsúlẹ̀ ìmánu Dáhùd olówó ni Sùlẹ́mọ̀ olówó ni Dáhùd ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ wárí sáà bẹ́ẹ̀ òbí ló gbé Suleiman wá ọmọ kan tí Dáúdù bí kọ́ ni Suleiman so náà àjẹ gbogbo mú tán ni ah, kí ló jẹ lọ́dọ̀ eh, kí ló jẹ lọ́dọ̀ Dáúdù nùbú wà ní ìjánabí Ọlọ́run so ìjánabí Ọlọ́run ni wọ́n tọrọ lọ ló tọrọ lọ́dọ̀ pé yẹ̀rísù ní kó máa yẹ kó máa yẹ jogún mi. kó jogún nùbúwà lọ́dọ̀ mi àwọn afáàní tí a tún mọ̀ pé wa ni ó wá sọ síwájú Yakubu ló ṣe gbogbo àwọn ọmọ bàní ìsọ̀rọ̀ ìlàlẹ̀ nùbúwà dẹ̀ ni ó ń bẹ nínú ìdílé Yakubu Yakubu òun ló ṣe gbogbo wọn kí ni Yakubu. yakubu Obi bí kíni ọ yusuf so bẹ́ẹ̀ ni àwọn ànábì ọlọ́run bá ti ń wá so yakubu ni a fi ń sọ bànú israel ó ní kó jogún ìdílé àwọn ṣé ètò àwọn jogún bàbá bàbá rẹ lọ́nà lọ́nà nítorí pé ètò bá ṣe kẹ́kọ̀ọ́ báyìí pé ogún owó ló ní kó wá jẹ wàyẹ́rì sùn mí ní àlì yakubu. wàyẹ́rì sùn mí ní àlì yakubu wọ́n jogún nǹkan tí àwọn àdílé Yakubu tí wọ́n máa ń jogún tó lágbára jù tí ń ṣe nùbú wà kọ́lọ̀ fún un. wàjà ni wọ́n gbìyànjú ìyá. ó ìwọ ọlọ́run ọba wájú alẹ́ òrọ́bì ìwọ ọlọ́run ọba mi bá mi sọ ọmọ yìí di rọ̀jí yáún. so ìtumọ̀ rẹ̀ pọ̀ náà ni pé ọmọ tí ìwọ ọlọ́run ọba tó yọ́nú sí ọmọ tí gbogbo ayé accept ẹni ẹ̀sà ni kí wọ́n lọ́wọ́ bọ́ bá mi ṣe so àdúrà tó tọrọ nìyí a máa kọ́ntínú ní ọ̀la nípa tẹ̀fsíìrì náà so ìtí agbọ́n kọ́lọ̀ ń jẹ́ kí o ṣe wá láǹfààní kọ́lọ̀ ń jẹ́ kí o wúlò fún wa so subhanaka wa bihamdi ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk.